الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أقلف الله سبحانه وتعالى الله بأسي أدقف الذي فضلنا على كثير مما خلق تفضيلا أبأسي أبي الأفوى lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá tí ó dá àìsù ja'alana min adam àkọ́kọ́ ni pé ọlọ́wọ́ bá ṣe wá ní nǹkan nínú àwọn ọmọ ànábì adam afdọlu kọlikìlá ẹ̀dá tó dá jùlọ nínú àwọn ẹ̀dá tọ́nà ọba dá adam ọlọ́wọ́ ni a ti gbé ọlá fún ọmọ adam وحملناهم في البر والبحر aṣẹ́ni rọrùn fún wọn láti lè máa gbé orí òkè òyàn ní orí ilẹ̀ àti ní orí omi warzaqnahum mina tayyibat a sì ń pèsè fún wọn látara àwọn nǹkan wa faddalnahum ala kathir mimman khalaqna tafdila a sì gbé ọlá fún àwọn ọmọ ànábì ádámà lórí gbogbo àwọn nǹkan tí àwọn ọlọ́wọ́n bá ومن فضل الله سبحانه وتعالى على آدم تعليمه العلم النافع من والله الله باشي فوق بابا وآدم وني في الله وبالك الله فنيما اختصه الله بعلمه الله باشا آدم ولشا بدوك فنيما وشا العلم الذي لا يعلمه الملائكة بما تجوي به ó ṣókùnkùn sí àwọn akọrọ̀bù kọlìkì láhìlọ́lá àwọn ẹ̀dá tí wọ́n súnmọ́ lọ́wọ́ ọba jùlọ òun mú ìmọ̀lá ikatul mukarrabun òun náà ni àwọn màláìka alápọ̀lé wà máa kúrò bí himinallahi subhanahu wa ta'ala pẹ̀lú bí àwọn màláìka ìbí wọ́n ti súnmọ́ lọ́wọ́ ọba tó faddala Allahu Adama alayhim ọlọ́run fún ní ìmọ̀ wàhádá mi tẹ̀síṣì láyé líba ní adam ilé ìjẹnu tí ọlọ́ọ̀bá fi ṣe ọmọ ànábì ádámà ọlọ́ọ̀bá fi ṣe ọlá fún wọn ọlọ́ọ̀bá fi ṣe àwọn lẹ́ṣà annahum alìlàmẹ́ pé àwọn ọmọ ànábì ádámà wọ́n jẹ́ òní mímọ̀ akthara mimma khalaq wọ́n ní ìmọ̀ ju ọ̀gọ̀rọ̀ tí ọlọ́ọ̀bá lékè ọládá ọlọ́ọ̀ni ajá ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní àwòrán tó fi rẹwà jùlọ wàdálíkà wàláàkì òun náà ni làákàyè ọgbọ́n àti òye alẹ́dì húwa húwa sábọ̀rọ̀ tìlẹ̀ ìlẹ̀ ọgbọ́n àti òye tá ń sọ yìí ibi tó ti ń jẹ jáde wá òun náà ni ìmọ̀ tí wọ́n bá sọ pé èèyàn ní ọgbọ́n ohun tó ń tọ́ka sí ni wípé ó ní ìmọ̀ èèyàn lè ní ọgbọ́n láì ní ìmọ̀

àwọn tí wọ́n máa ń jẹ́ olùpáyọ̀ ọlọ́run ọba nínú ẹrú ọlọ́run òun náà ni àwọn onímọ̀ látara bẹ́ẹ̀ jọ̀mọ́ bìmọ́dá faddalallahu adam ala jami'i khalqi kí ló ní tọ́lọ́ ọba fi gbé ọlá fún àwọn ẹ̀dá tó kù tó gbé ọlá fún ádámà lórí àwọn ẹ̀dá tó kù nínú ẹ̀dá tí ọlọ́run ọba dá tí ọlọ́run ọba lékè ọlá gbé ọlá fún ádámà lórí àwọn ẹ̀dá tí wọ́n súnmọ́ lọ́wọ́ ọba jùlọ al-malaikatul muqarrabun àwọn màláíkà tí wọ́n jẹ́ olùsúnmọ́ lọ́wọ́ ọba pẹ́kípẹ́kí gbogbo ìgbà tí wọ́n bá ti ń sọ nípa ahlus sama ahlus àwọn tí wọ́n bá ń jókòó sílé ọlọ́wọ́ ọba yatadarasuna kitab Allah tí wọ́n ń kọ́ra wọn lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run yẹ̀tìlúnẹ̀hù tí wọ́n ń ka ọ̀rọ̀ ọlọ́run ọba àlekíọ́lá tánàbí sallallahu alaihi wasallam sọ wípé ghashiyatuhum rahma

la ya'suna Allaha ma amarahum gbogbo tọ́lọ̀ bá bá pa wọ́n láti ẹ̀wọ̀n kì í yapẹ́ wa yaf'aluna ma yu'marun gbogbo tọ́lọ̀ bá bá ti ní kí wọ́n ti ni wọ́n máa ń ṣe àwọn màláìkà nìyẹn wọ́n kọ̀rọ̀ sọ́nà ọba lẹ́nu pẹ̀lú ẹ̀kọ́jọ̀ mọ́ ọlọ́run tó wá gbé ọlá fún ádámọ̀ lé wọn lórí limaza bisababil ilm wa idh qulna lil malaikati isjudu li ádámà fasajadu وإذ قال ربك الملائكة إني خالق في الأرض خليفة ọlọ́run ní ẹran tí ń gbà tó lọ́ọ́ bá sọ fún àwọn màláìkà pé mo fẹ́ dá ẹ̀dá khaliq èmi ọlọ́run bá fẹ́ dá ẹ̀dá fil ardi ẹ̀dá yìí tá jẹ́ tí a máa jẹ́ alábòjútó orí ilẹ̀ tá a lórí ilẹ̀ táwọn kan bá lọ àwọn kan adé lẹ́yìn wọn láti wá ṣojú wàyásíkò dìímà ọ níwọ̀ ọlọ́wọ̀ ọba mẹ̀lẹ́ṣíkìmà fi họ́lẹ̀kì kí ni ọgbọ́n àti òye tó wà níbi dídá máa yóò fìdò fi hà ẹni tó jẹ́ pé nínú ìmọ̀ ọwọ́ ọlọ́wọ́n ọba tó ti ti fi mọ̀ wá ní pé ẹ̀dá tó fẹ́ dà tó bá dórí ilẹ̀ yóò fìdò fi hà á máa borí ilẹ̀ jẹ́ wàyá fi kò tì máa wọ́n á sì máa tẹ̀jẹ̀ sílẹ̀ wà náà nínú sábẹ́ omi hàmdíkà wà lóko dísùlà nígbà tó ti ṣe pá wá nùsábìhù bihamdik a máa ń ṣe àfọ̀mọ́ fún wọn náà a máa ń gbé ẹ tóbi kọ́ọ̀lá inni a'lamu ma la ta'lamun ọlọ́run mímọ̀ sí mímọ̀ ẹ̀yin ò mọ̀ mo mọ̀ tẹ́ ẹ̀ mọ̀ wa 'allama ádámà al-asma'a kullaha ọlọ́ọ̀bá wá fi gbogbo tó ń jẹ́ ìmọ̀ ó fi mọ ádámà tó ma àrọ̀bọ̀hùn màálàlmàláríkà gbogbo màláíkà fàkọ́ọ̀nà àǹdì òní ọ̀nà ní ó yẹ sọ fún mi nípa ilé kí lórúkọ ilé ń jẹ́ kọ́ọ̀nà ìní kí ni wọ́n sọ kọ́ọ̀nà kọ́ọ̀lù subhanak àwọn màláíkà ní mímọ́ ni fún ọlọ́run ọba la ilma lana àlíma illa wà yí kó náà rí màláyíká ti dúdú ọlọ́ọ̀bá wá ní wà yí kó náà rí adam ya adam an bí òun ni bí asúná ìhà bí asúná ìhà hùlá ọlọ́ọ̀lá wá kọjú sí ádámọ̀ pé di ádámọ̀ ya máa sọ fún wọn máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ pé orúkọ nǹkan báyìí lélẹ́yìn jẹ́ eléyìí pàìtọ̀ ni eléyìí pẹtrol ni falama àmbá omi asma'iha nígbà tí ádámọ̀ ti wá kọ́ wọn lẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ kọ́ọ̀lá alama kúnlákùn ní àìlàmà láta àìlàmùn ṣe mi ti sọ fún yín pé ní ọlọ́ọ̀bá mọ tẹ́yìn o mọ̀ ọlọ́run lẹ́yìn náà wa ìkólná ní malaika ti dúdú lé ádám ọlọ́run wá sọ fún àwọn malaika ó dúdú lé ádám ẹ̀tẹ́ ríba lẹ́yìn tó fi ń pọ́n ádámọ̀ lé fàtàjáde ọlọ́run ní gbogbo wọn tẹ́ ríba ìlà ìbílí àyàfi èṣù ìbílí àbà wàtàkìbárò ó kọ̀ wàtàkìbárò ó sì gbéraga ìgbéraga min asbábi almasiya wà min asbábi al'udwan nínú tí máa ń jẹ́ kéèyàn yapọ̀ lọ́wọ́ ọba kéèyàn ṣe àìgbọ́rọ̀ sọ́lọ́wọ́ ọba òun ni kí ni alkiburu wàtàkìbárò wà káàdà min alkafirin látara kíburu tó ṣe yẹn ó sì di kèfèrí tí ẹ bá wò ó jọmọ kí ló dé àwọn ẹ̀dá tó jẹ́ wípé wọ́n ju ádámọ̀ lọ ní ti agbára wọ́n ju ádámọ̀ lọ ní ti ìsúnmọ́ náà wọn ọba wọ́n ju ádámọ̀ lọ níbi ìjọsìn kọ̀dámọ̀hù àléyìn bí sábàbí ìlìhì ọlọ́run wá gbé e galé wọn lórí látara kíni látara ìmọ̀ tí ádámọ̀ níjọ̀rọ̀ wànásù yàtàfàwàtúnà bí kọ́dàrí ìmìhì àwọn èèyàn wọ́n máa ní ọlá jùra wọn lọ látara ìmọ̀ tí wọ́n ní àwọn èèyàn máa nílọ síwájú látara ìmọ̀ tí wọ́n ní wala yataqaddamu dáúlàtù ala dáúlàtin ukhra sábàbí ilẹ̀ ẹ̀ ní rí ìlú kan kó gbáwájú lórí ìlú kan àyàfi kó jẹ́ látara ìmọ̀ tí wọ́n bá ń sọ àwọn ìlú tí wọ́n ti gbáwájú rí nínú ìtàn ẹ̀rí pé o tó jẹ́ kí wọ́n gbáwájú náà ní ìmọ̀ alislamin gúlìbàtí rò fi adinal out wà húnmi bá ní kọ́nà bí i tẹ́yà gúlìbòn ọ̀nà ni gúlìbàtí rò àwọn tí wọ́n jẹ́ fari àwọn aráàlú fashion wọ́n kọ̀ lábà àwọn rome wọ́n borí àwọn rú fi adìnà láàrù nílùú kan tó súnmọ́ wà omi bá ẹni kan lábí yí sáyàkùlìbò ọlọ́run ní àwọn róòmù náà ń bọ̀ wá borí bìnásìrìlà wàdálíkà bìnásìrìlà látara àrọ̀ tí ọlọ́run bá ní yáò sọ̀rọ̀ ma yàṣá ẹni tó bá wọn náà bá lọ́nà ọba máa ń lọ́wọ́ tí wọ́n bá ń sọ àìní sakọ́fà wàlhàbọ̀rọ̀ tí wọ́n bá ń sọ nípa ọ̀làjú àti ìtẹ̀síwájú ayé àwọn ìlú tí ẹ máa kọ́kọ́ bá ń bẹ̀ láwọn ọgbà kan òun náà ni àwọn tá ń pè ní róòmù yìí òun làwọn tá ń pè ní Páṣíà yìí àwọn ìlú ìti gbáwájú Páṣíà ti jẹ́lu tó gbáwájú for centuries lẹ́yìn ìgbà tó jẹ́ wípé ọlọ́ọba lékè ọlá torí pé alẹ́ ìlú laysa lahu watan ìmọ̀tẹ́ rí ò nílé العلم ilmu حيث يخدم. yukhzam ohun tó ń jẹ́ ìmọ̀ ibi tó máa ń gbé níbi táwọn èèyàn bá ti ń sìn ibi táwọn èèyàn bá ti ń mójútó ní máa ń gbé nígbà táwọn ará róòbù bẹ̀rẹ̀ sí mójútó ìmọ̀ tó di pé gbogbo tó ń jẹ́ ọ̀làjú ọ̀dọ̀ wọn lẹ máa wá sí rólèbù rọ́làbù àwọn náà borí àwọn olówá borí róòbù àwọn olùwọ́n gbagbára fásíà àwọn ònímọ̀ gbagbára lọ́wọ́ róòmù àlàárọ̀bù àwọn tí wọ́n jẹ́ lárúbáwá bí sábà bí máa dá bí sábà bí ìtìnákìhìm lil islam látara pé wọ́n gba islam wal islam jaha bil ilm islam sì ní ìmọ̀lómúwa takọ́jàmù fil ilm àwọn tí wọ́n jẹ́ lárúbáwá wọ́n padà gbáwájú nu gbogbo tó ń jẹ́ ìmọ̀ wal hadaratu was saqafa gbogbo tó ń jẹ́ ọ̀làjú ìlọsíwájú ó padà di pé ọ̀dọ̀ àwọn lárúbáwá lẹ́lẹ̀ wá sí látara bẹ́ẹ̀ in lọwọ gbogbo àwọn tí wọn ma borí láyé nínú tí borí náà ni gbogbo àwọn tí wọ́n ń borí pátápátá ohun tó máa ń padà ń ṣẹlẹ̀ látara wípé ẹ̀sìn táwọn èèyàn wá ní ó lè jẹ́ ẹ̀sìn tọ́lọ́wọ́ ọba àbí kó jẹ́ ẹ̀sìn tó jẹ́ wípé ìyapa ti ẹ̀jì dé bá wọn lórí ẹ̀ bọ́nà ọba àlékí ọlá ti máa ń ṣe é nìyẹn torí wípé tí àwọn èèyàn bá jagun lẹ́yìn pé wọ́n ní kó wa tó máa díyá táwọn èèyàn bá ní ohun tó ń jẹ́ physical weapon wọ́n tún ní spiritual weapon ló fi jẹ́ kí ẹ̀ ní rí àwọn èèyàn kan kí wọ́n borí lójú ogun àyàfi kó jẹ́ pé nǹkan méjì wọn mú dání lẹ́ẹ̀fi rí pé ìjọba nàìjíríà nígbà tó jẹ́ wípé láwọn ọgbà kan àwọn náà dúró lórí wípé kí ni àrànṣe mọ̀díyá ìyẹn ni tó ń jẹ́ weapon eléta lè fojú rí wọ́n sì tún dúró lórí àrànṣe tọ́nà ọba lẹ́ẹ̀fi rí wípé Nasrullah nínú tí wọ́n kọ sí apá àwọn tó jẹ́ àdúrà nìyẹn àbíbẹ̀kọ́ ni gbogbo pátá bá ti gbà pé wà nasru minallah

ẹni láti pèsè ẹ̀kálẹ̀ nínú gbogbo tí ẹ bá ní nínú agbára ẹ gbọ́dọ̀ pèsè ẹ̀kálẹ̀ wà mẹ́rin bá tó lọ́kọ̀ yìí àti kí ni àrọ́mùyù ó tẹ́ fẹ́ fi jagun ní nǹkan ogun ẹ gbọ́dọ̀ ní ẹ gbọ́dọ̀ ní arijan àwọn tí wọ́n fẹ́ jagun ẹ ní lọ́wọ́ ẹ sì gbọ́dọ̀ ní àwọn alad gbogbo tí èèyàn fi ń jagun tó ṣe tó ní ìbáṣepọ̀ pẹ̀lú àsìkò tẹ̀ ń gbé yorùbá níbi ọwọ́ ẹni ò bá tèkú dà kò ń bèèrè eku tó pa bàbẹ́ nígbàtí wọ́n mú katapọ́ọ̀tù dání tó lọ dúró níwájú ẹni tó gbé amútàǹkì dání àyìnà làákòlò bíi dání làákàyè dà níbi eléyìí wọ́n níbi ọwọ́ ẹni ò bá tèkú dà jọ mọ́ èèyàn kì í bèèrè ọwọ́ ikú tó pa bàbẹ́ ẹni eléyìí ni ẹ̀kọ́ tí islam fi kọ́ wa wà áìdù lahum min ẹ̀yìn náà pèsè pẹ̀lú agbára al-quwwatu ruhiyya ohun tó ń jẹ́ agbára títí ẹ̀mí agbára títọ́kàn ẹni láti pè sí ẹ̀kálẹ̀ anànà sọ̀rọ̀ bí yẹ́dì láà pé gbogbo tó ń jẹ́ agbára gbogbo tó ń jẹ́ àránṣe ọwọ́ ọlọ́wọ́ ọba ló wà wà iná dún dáná làhúnmọ́lọ́kọ́ ní bóòlù àti ń kí ọmọ ogun ọlọ́wọ́ ọba àwọn ni wọ́n á máa borí iná lànà òṣòro lánà wọ́lẹ̀dì iná àmànù máa ọ̀nà onídájúdájú àmàrùn òjíṣẹ́ wa lọ́wọ́ àti gbogbo àwọn tí wọ́n bá gbàgbọ́ pẹ̀lú ẹ̀ ọlọ́run wa ni wà ìlú láhùn mi kó wà wà mí rí bá àti lọ́kọ́ yìí ẹ̀tún wá pèsè kálẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ ja ogun jọmọ́ pẹ̀lú gbogbo tẹ́ ẹ lò láti fi ja ogun eléyìí ní tí islam fi kọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ a gbọ́dọ̀ ní ìmọ̀ nípa tá a fẹ́ ṣe jọmọ́ ẹ̀sìn tá a fẹ́ ṣe mọ̀bù níyù alálẹ̀ ilẹ̀ gbogbo tó ń jẹ́ agbè lórí ìmọ̀ ni òun tó ń jẹ́ ìsìnjọ́mọ́ agbè lórí ìmọ̀ ni lẹ́bìrì pé àwọn bàbá wa náà máa sọ wọ́n ní ìmọ̀ ló láti ní ọgbọ́n orí ògbè yẹrfà ìlàwùlẹ́dínà amánúmínkò wàlẹ́dínà olùrìn ilmọ̀ darajat ọlọ́run ló wá máa gbéga nípò alẹ́dínà amánúmínkò àwọn tí wọ́n bá ní ìgbàgbọ́ lóyí wàlẹ́dínà olùrìn ilmọ̀ darajat tí wọ́n tún wá ní ìmọ̀ irinṣẹ́ mùsùlùmí nìyẹn al-iman o gbọ́dọ̀ lẹ́sìn ẹ̀sìn asabat o gbọ́dọ̀ ní ìdúró déédé o sì gbọ́dọ̀ ní kíni o gbọ́dọ̀ ní èròjà èròjà o gbọ́dọ̀ ní irinṣẹ́ eléyìí tó fẹ́ fi lépa bá gbogbo tó bá ń wá ní ayé ilé ìjẹ́nú àwọn nǹkan tí ó ṣe pàtàkì fún wa kọ́nà ọba àlekẹ́ ọlá kó fi wá ní kòńgẹ́ kó ran ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ kọ́nà kó ṣe àlò wa gẹ́gẹ́ bí ìṣesí wa pẹ̀lú ògo ọlọ́run bá kọ́lọ́ fi wá ṣe kò ń gẹ́ dáadáa ní àwọn ọ̀sẹ̀ tí a tún máa mú yìí pẹ̀lú ògo ọlọ́run a fẹ́ sọ̀rọ̀ fúnra wa nípa ohun tó ń jẹ́ ìmọ̀ min haitu fadlil ilmi kí ni tó ń jẹ́ ọlá tí ń bẹ ní inú ìmọ̀ ọlá tí ń bẹ fún ìmọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí a ní láti mọ̀ nípa ẹ̀ ọlá tí ń bẹ fún gbogbo àwọn tí wọ́n bá ń kọ́ ìmọ̀ a ní láti gbọ́ àgbọ́yé ẹjọ́ mọ́ nínú àwọn nǹkan tí a ní láti gbọ́ àgbọ́yé òun náà ni ọlá tí ń bẹ fún àwọn onímọ̀ nínú tó yẹ ká gbọ́yé òun náà ni gẹ́gẹ́ bí mùsùlùmí bàbá fẹ́ ní ìmọ̀ máa yíya alwasail allati tu'inuna fi talabil ilm kí ni àwọn nǹkan tó lè rọ̀ wá lọ́wọ́ أقول قولي هذا استغفر الله وله واستغفره إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين Praise be to Allah, the Lord of the world. May the peace and blessing of Allah be upon the Prophet. The topic of our sermon today has to do with seeking for knowledge and seeking for knowledge that will benefit us in this life and the hereafter. As we, and Imam Ahmad, when he was asked, Ila Talab al-Ilim, till when she will she will seek for knowledge? He said, Min al-Lahri ila al-Lahad. You seek for knowledge from the cradle to the grave, from your inception into this life, from the time you are given birth into this life. It is a must upon you to seek for knowledge till Allah subhanahu wa ta'ala take away your soul. وحاجتنا إلى العلم فوق كل حاجة. Our knowledge, our need to knowledge, our need to the scholars is far greater than our need to food, is greater than our need to breathe. To breathe in, we need knowledge in every situation. For us to worship Allah subhanahu wa ta'ala, we are in dire need of knowledge. For us to have a better relationship with our other members in the society, we need knowledge. For us to be able to be successful in everything we do in this life, we are in need for knowledge. Allah subhanahu wa ta'ala will favor some people over others as a result of their knowledge as we have mentioned that Allah subhanahu wa ta'ala favored Adam over the angels, even though the angels were the most closest creatures to Allah subhanahu wa ta'ala, they reside, they live in the heavens. They are very close to Allah. Allah subhanahu wa ta'ala said, they don't disobey Allah in any situation. وَيَفْعَلُونَ مَا يُمَرُونَ They always obey the commands of Allah subhanahu wa ta'ala and despite God Allah favored Adam over them because of the knowledge that Allah subhanahu wa ta'ala gave to Adam alayhi salam when we also look at other prophets of God when Allah subhanahu wa ta'ala was talking about Yusuf about Sulaiman and Dawood. He said, وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ وَسُلَيْمَانَ عِلْمًا Allah said, we gave Sulaiman and Dawood, we gave them knowledge. As a result of that, they were favored above the people of their own time. So likewise, when you look at nations and countries, one nation is favored over the other as a result of their knowledge. When we are talking about the advanced countries of the world today, we will see that what gave them the power, the, the priority, or what gave them the superiority over other countries of the world is as a result of their knowledge. They have knowledge that is necessary in their own time So, and we have said the spiritual knowledge which has to do with religion is the best form of knowledge that you can acquire in life. When you have the mundane knowledge, when you have the knowledge about everything of this world, it will be of very little benefit for you. If it benefits you in this world, it will not be of benefit for you in the hereafter. Allah subhanahu wa ta'ala said, وَقَالَ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ وَالْإِيمَانَ the people of knowledge that has knowledge, they also have their faith. Allah subhanahu wa ta'ala said on the day of judgment, they will say to the non-believers, the people that only had the knowledge about this word. وَقَالَ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ وَالْإِيمَانِ لَقَدْ لَبِثْتُمْ فِي كِتَابِ اللَّهِ إِلَى يَوْمِ الْبَعْثِ when the non-believers were asked on the day of judgment regarding the day of judgment, they will not even know that they are on the day of judgment. When Allah subhanahu wa ta'ala raised them on the day of judgment, the non-believers will not be, will not be aware that they are already on the day of judgment. But the people of knowledge that have faith will then say to them, لَقَدْ لَبِثْتُمْ فِي كِتَابِ اللَّهِ إِلَى يَوْمِ الْبَعْثِ you lived for so long in this world, in the world before you came here. وَهَذَا يَوْمُ الْبَعْثِ This is the day of judgment. This is the day of resurrection. Allah subhanahu wa ta'ala said, يَعْلَمُونَ ظَاهِرًا مِنَ الْحَيَاةِ الدُّنْيَا When you look at the Western, the Westerners, the Europeans, the non-believers, they have every, every knowledge about this world. They have the knowledge of science. They have the knowledge of art. They have the knowledge of businesses. وَهُمْ عَنِ الْآخِرَةِ هُمْ غَافِلُونَ But when you ask them regarding Marabuka, who is your Lord? They don't know. Madinuka, what is your religion? They don't know. Wamanabiyu, who was your prophet? They don't have the knowledge about that. And that is the basic knowledge about which we are going to be asked on the day of judgment. So a believer When you are seeking for knowledge, you seek for knowledge that will benefit you in this world, and you seek for knowledge that will also benefit you in the life to come. So that you can live a good world in this world, and you can live a better or the best life in the hereafter. وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰ Because the hereafter is better, and it will, it will also last for, forever. مَا عِنْدَكُمْ Allah said, whatever you have in this world we only last for a temporary moment wa ma inda Allahi ba'd. And what you have with Allah is what is going to last for eternity. So we should seek for knowledge about the religion of Allah, the religion of Islam. Al-Islamu mabuniyun ala al-ilm. The religion of Islam is built, is built upon knowledge. فَعْلَمْ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهِ And as I seek for the knowledge about La ilaha illallah, when you are seeking for knowledge, The best knowledge you can seek is to know about Allah. Is to know about Allah, your creator, the one who created you, min adamin, from nothing, who fashioned you, fi ayyi surati ma sha'a rakkabak. He has fashioned you in the best form that Allah subhanahu wa ta'ala wishes. Allah subhanahu wa ta'ala, alladhi arafaka qabla an khuliq and collector he knows you before you are created and he has every knowledge about you in this world and he know ila aina al-masir to where you are going so when you seek knowledge about Allah subhanahu wa ta'ala he will tell you about yourself before you are created he will tell you about the life you are supposed to live Allah will also tell you about the life that is going to benefit you in the hereafter We pray to Allah subhanahu wa ta'ala to give us a better knowledge. So when we are talking about knowledge in the coming weeks, inshallah, we are going to talk about the reality of knowledge. What is knowledge in the sight of a believer? What type of knowledge should we seek? How, what is the best way to seek knowledge? We are going to see Suwarun min Sabiri al-Ulama, how the previous scholars, how did they seek for knowledge and their perseverance in the face of seeking for knowledge because la yunalu al-ilm bi rahati al-jismi one of the scholars says knowledge is not attained with ease there is no way you will attain knowledge without suffering without suffering you cannot do that and we are going to see kisosu ausiyaru al-ulama we are going to look at some of the stories of the scholars of this ummah as we have some of them in the book siyaru al-alam al-nubala the noble scholars of this religion, how did they seek for knowledge? Then how did they practice knowledge? This is one of the problems that we are facing today. Many people attain knowledge, but they don't know how to apply the knowledge. An application of the knowledge is better than the knowledge itself because we attain knowledge so that we can apply. So when you want to apply something in life, you have to apply it in the right way. And that is only when you are going to be rewarded for it. Because when you have knowledge, you are applying the knowledge wrong, wrongly, you will never have reward from Allah subhanahu wa ta'ala. We pray to Allah subhanahu wa ta'ala, أَنْ يُعَلِّمَنَا مَا يَنْفَعَنَا. We pray to Allah to give us the knowledge that will benefit us. وأن ينفعنا بما علمنا and to make us benefit from whatever Allah subhanahu wa ta'ala has taught us. ربنا لا تزغ بنا بعد إلى هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا فاعف عنا فاغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. قوموا لصلاتكم يرحمكم الله